jọ́ kan lèèyàn máa kú nàta ló ń bẹ̀rù ikú òǹbọ̀nù mọ̀ mo ní mọ́tò rìn òun ìpòsẹ̀ lórí wa lórí lórí social media irú rádaràda wo nìyẹn. K-World Ultimate and MC Loma, who have apparently been tasked with providing tugs and cover for the tugs to travel around. Ṣé ojú ẹ̀ fọ́ nígbà tí wọ́n lọ tán lọ fọ́ union l'Abuja tí mo ṣe kéèsì ẹ̀ ní ìmọ̀ ń tẹ̀kọ̀ ṣojú ẹ̀ fọ́ àbí mi gbé fídíò yẹn sórí kìnìún mi wọ́wọ́ àwọn tó ń rẹkọmẹ́ǹdì fún àwọn bloody illiterate àṣẹ̀ṣẹ̀ ṣóge ni o máa èmi èmi lè sọ pé mi lò lóyún dàrẹ́tì fún tó máa jáde fún ẹ tán ni. wọ́n mú ebi ń pa àwọn aráàlú wàsíù mú ẹ lọ sí rìsọ́ọ̀tì ó dẹ́n tó bá fẹ́ wọnú rìsọ́ọ̀tì twenty five million naira ní booking. Ah, ah nílùú tó lọ́ba tó níjòyè gbogbo owó táwọn olóṣèlú tí wọ́n lè kó travel ó rò pé wàásù ló níbẹ̀ ni gbogbo owó tí wọ́n lè kó travel ṣòwò olóṣèlú kọ́ ló fi ṣe gbogbo tó ṣe yẹn tó ní booking base twenty five thousand dollars booking pé mo fẹ́ sùn sí hòtẹ́ẹ̀lì gbọdọ̀ gẹ́rì ẹ̀ àtàǹpàkò wọn máa fi rò díẹ̀ last wàá kàn dé kòròfo wàá kàn padà wàá rí páìsàn ó ń jẹ́yìn sọ́tún ó ń jẹ́yìn sósì ibi tí mo ní opportunity àti bá wọn ṣe wọ́n ra tíkẹ́ẹ̀tì lọ fún mi lẹ́kọ̀ọ́ wọ́n gba hotel fún mi rárá dé sìn I can't work with them because they are deadly tó wọn mo fi ra lé ni àbówó wọn mo fi ra mọ́tò tí mò ń gan kí ló tó ń ṣe bí ìlítírètì kiri tó ń ṣe pàlàpàlà pàlà polopolopolo you can go and greet anybody in Nigeria But don't impose anybody on anybody on the social media. If not so, my tún jáde fún MC Olúọmọ. Ìwọ ni èpè tó máa ṣe fún máa lọ sórí ẹ̀ náà. Ó wá tún wá ń lo ti báwọn illiterate ló ti wá ń lo àwọn vulgar language. Òun sọ nínú pé àwọn olórí burúkú wọ́n máa wá òpósì kìíní. Mi rò pé mi ò sí lára wọn ṣá. Ọmọ wojú o. Ìwọ ti jẹ dòdò tó lè dòdò gan wọ́n fẹ́ gbé fún ẹ. Ẹbí sí fẹ́ fún ju half a million lọ ni. Àbí wá sí fẹ́ fún ẹ ju two fifty thousand naira lọ àwọn kan náà ti mọ̀ lọ́jọ́ kìíní àná náà tó bá lo bá fẹ́ mẹ́yàn gidi kó mọ pírẹsidẹ́ǹtì nàìjíríà gan ta ni pírẹsidẹ́ǹtì nàìjíríà ń fìdí òmò iye tó ń ta dọ́là sọ̀rọ̀ nípa iye tó ń ta dọ́là ìbò wọn ti mú ẹ lọ aṣọ rọ kí wọn ti mú gbé kírétò bá wọn sọ pé kán bá yin òmò iye tó ń tàpò rẹ̀ sí nàìjíríà ní sixty five thousand naira ládàra gbọ́ o ò sọ nípa yọwọ́n sọ ládàra dà o ti mẹ́ni sí olú ọmọ èèyàn gidi ni nǹkan kan báyẹn ó máa jẹ́yàn gidi náà ṣebí kò sẹ́ni tí ó lè bá sùn àtàǹpàkò náà ló máa òun àti Wàsíù ìwọ ni gbogbo àwọn yẹn jọ lójú èmi rí wọn face to face rí nà fúnra wọn wọ́n pè mí mi ìṣọ̀rẹ́ Wàsíù wọ́n pè mí pé kí wọ́n ṣiṣẹ́ fún APC e ọjọ́ kẹrin tí mo jápa báyìí mo tẹ̀sí wọn lójú pé má pè mí sí irú visitation yẹn mọ́ láyé yín tẹ́ máa fi kú torí àwọn èèyàn mi ń kú lọ fébi ebi ń pa àwọn èèyàn mi kí mo fẹ́ fowó olóṣèlú sí rádaràda wọ́n máa àwọn ọmọ ní tíátà tó ń dó last náà wọ́n ṣàárẹ̀ nìyà jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí sí ń dodo kí ló tó ń ṣe yàmàyàmà náà we treat anything èmi ò ní play show ẹ i don't play people show máa reply ẹ verbally sórúpa gúdà jẹ lẹbi lábẹ gẹ̀ẹ́sì níbi iṣẹ́ mo ṣe wà rọọtì àti wà láàárọ̀ báyìí mo níṣẹ́ lọ́wọ́ náà máa rìnrìn àrè kiri káàtì ẹni charity ló lọ ṣe nàìjíríà ló ráwọn tọ́ọ̀gì inú ẹ̀ ń dùn ún bóyin kẹ́ tó wá ń ṣe pèpè àwọn olórí burúkú ẹ̀dá kan máa àwọn olówó olórí burúkú ẹ̀dá I hope you are not referring to me tó bá jẹ dúdú ẹ̀ torí nígbà tó ń fi àjẹ tó ń búlẹ̀ lórí social media mi tí mo dúró fún yẹn àwọn olùfẹ́ máa gbé àwọn ọmọ àwọn àwọn tọ́ọ̀gì tó pé wọ́n jẹ ṣé ṣé kí ló dé tí Tinubu tó fẹ́ fi gáàgà àwọn reporters tó pé wọ́n gbé fake result ló gbé jáde náà mrs ló wà ní certificate lamẹ́ríkà náà ṣèbí òun ni reporter òde yẹn ń sọ tí wọ́n ní pé kán lọ pa. tó kò ti sọ̀rọ̀ ní ìsìn ẹ̀yin gbẹgbẹ́ tó bá ṣe mc olú ọmọ tó máa ń sọ̀rọ̀ rẹ̀ láì dá kò ní dá fún ẹ kò ní dá fún ẹ ṣe olú ọmọ ṣe é ṣe ẹjọ́ ṣe rẹ̀ papọ̀ àbí wàásù sọ fún ẹni pé gbogbo bó ń ṣe treat mi ní nàìjíríà mo fi ibi san fún un because i'm not interested mi ṣe mi ṣe blogger tó ń gba bribe wo orọ́wọ́ mi bó ṣe dọ̀tí mi ṣe blogger tó ń gba bribe lọ́hún pèsè fún mi mo jẹ ayé jù wọ̀gàn tó tó súnmọ́ wọn lọ ní tí mo ní gan mi ò súnmọ́ wọn o mi. wà kán wá sórí láyé ṣáà tí wà máa ṣẹnu pẹ́tẹ́pẹ́tẹ́ wà máa sọ anything anyhow lọ́tún ṣòtò ṣe yẹn lọ́tún gbọ́. ní kọ́ fún ẹ ní mínísítà for oko àtòbò kí ni nǹkan tó ń sọ tó mọ́pọlọ wá àbá kan fojú fo gbogbo àwọn owó ẹ̀ ní ọ̀ràn you're, a bad influence in the society go shut up. kí ni dúpẹ́ kan gọdún ìwé táìwé tó ní pé tó máa bú ẹ òtítì láwọn tọ́ọ̀gì òun nìkan gbé pígì kò ní dáa fún ẹ kò ní dáa fún àwọn tọ́ọ̀gì èmi lọ tọ́kì kan abàmì ń tọ́kì. ìpá ń parí olóńpẹ nìkan ṣé bó ṣe kí nàìjíríà ṣe rí ló ṣe rí yẹn ṣé nàìjíríà ló wà lọ́wọ́lọ́wọ́ ṣé òmọye tó ń wọ táìsì ni ṣé òmọye tó ń jẹun ní nàìjíríà ni òmọye tó ń ra ẹyin o ò bá wa sọ̀rọ̀ yẹn pígbà tó dé nàìjíríà ẹkọ́nọ́mì ò sọ eh, mc o àwọn ọmọ gáréèjì ẹgbẹ́ náà wà kọ́ mẹ́tì mc ò lórúkọ gidi ó mọ̀ pé mo mà ṣe rí òun bíbá ìpèsè mi tó mú mi lọ́wọ́ dání Koko Zaria nígbà tí fọ́gbà yànga ti pẹ́ ó máa ń bẹ̀ mí ni ó máa ń bẹ̀ mí ni with evidence torí pé Yorùbá jẹ́ pírẹ́sídẹ́ǹtì gbogbo yín dẹ̀ ń ṣe gàràgàràgàràgàràgàrà ẹ ṣe ṣe bẹ́ẹ̀ láyé Buhari Buhari lè nígbà tó wà bẹ́ẹ̀ nìyà ó lé àwọn MC lọ nìyà tó sáàkì wọn. o rò pé tábà èmi bẹ̀rù àti sọ̀rọ̀ fún yín lórí social media ni àbí mo bẹ̀rù káwọn èèyàn wá tákùn tí mo bá ń sọ ni o rò pé mi ní bí mo ṣe wà yìí with my twelve years on social media ẹnìkan lè bú mi kó lè dùn mí kí n má sọ ìlú wọn fún ẹ ganan pátápátá wọn ara lé fún ẹ ìwọ náà ti jẹ nínú ògùn àwọn poor masses ní pé àwọn poor masses máa mú gbogbo ilé ẹyọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ́ ń dá àwọn poor masses lẹ láàmú àti sẹ́ni twenty thousand naira challenge ó chip fún wa ní ìsìn ó mọ rí ètò owó ni nígbà tó dọ́dọ̀ wá sí tó dọ́dọ̀ MC wò ṣe bá wọn sọ ìbáwọn wọn súnmọ́ Tinubu aládàáni kànjọpọ́n òbúrẹ́wà tí kà bọ̀ mí lẹ́nu nítorí odò tó bá tójú ẹni kókò lè gbéyàn lọ wọ́n ti kà mi lẹ́nu àwárí wọn gbà mo lọ sí kò èmi bú wọn gbà tí mo dé ni mo ní mi ò lè ṣẹ́ fún APC ibi ń pa àwọn ará ìlú ṣé mo bẹ̀ ìyá láyà wá sí kò gbé mi wá nàìjíríà àbí mò ń bá sọ̀rọ̀ mò ń bá sọ̀rọ̀ kó tó kó tó pè mí tó ń wàásù three hours tẹ́ ẹ bá ti bá wọn ṣiṣẹ́ ẹ máa ra lé ńlá bíi Linda Ìkejì bí a ti ń bá kú bóyá wọn á sinmi pẹ̀lú lé ńlá mi ò ti sọ̀rọ̀ kankan nínú yín iṣẹ́ ọ̀lẹ mi tọ̀ lẹ ẹ̀gẹ̀ ó ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ṣépè fún mi lórí Facebook èpè ní tiwọn àdàbí tí ìbá ń ṣe pé gap poor masses ni mi ṣe di mílíọ̀nìà mi ṣe di mílíọ̀nìà Nàìjíríà gbogbo iṣẹ́ wà látẹ̀ǹṣe yẹn ìní ṣe mọ́ gbogbo kíní kan tẹ̀ ṣe ó tún lu jìbìtì ó tún gba gbogbo búkẹ́lẹ̀tì ilé tí mò ń tà ń tọ́kì wàásù tún ó gbà ó lóun fẹ́ yẹ̀wò kó dá padà tí mo fi padà. orí yìí burú ni ṣé ìwà gidi ni wàásù wù ṣé wà gidi wàásù tálíbù wàásù tálá wọn tó dórí tán ṣoríire àbí gbogbo gbogbo àwọn mo sì sọ ọ̀rọ̀ yẹn níbi tí mo lọ níjẹta jọ́ọ̀lẹ́ pé àwọn àwọn Saheed Òṣùpá Òbésèrè Pasuma jọ́ọ̀lẹ́ rí pé kàn ń ṣeré fáwọn olóṣèlú mọ́ jọ́ ilẹ̀ gbọ́ pé wọ́n lọ ṣeré fún èèyàn lápọ̀nlé kò mọ́ gbogbo wọn á dara ìlú òyìnbó wọn á lọ máa ṣeré kiri tọ́kì wọn máa ṣe kinní kan ó lé wọn sókè òkun bí Nollywood ń ṣe pati báyìí Wàsíù ló máa ṣeré ń bẹ̀ kò fáwọn pípù yẹn ní iṣẹ́ rárá ó lọ ń rí wọn pa ni kí ni nǹkan gidi bó ṣe ń da mọ́ paul masis láàmú nǹkan ọlọ́run á dàwọ̀ náà láàmú irú òótọ́ ò sọ ta ló ń bẹ ṣe oògùn náà tó kí ni oògùn tó gbójúlé ẹyẹ olúwa lọ́kàn ẹ̀ ó dẹ̀ kó gbójúlé oògùn gan torí mo rí tó sọ tó ń sọ lórí tiktok ó máa fi nǹkan kà wọ́n kan ó lágbára ó máa fi nǹkan kan wọ́n kan. <laughs> wàásù ogun gbọdọ̀ lo language yẹn fẹ́mi iná fẹ́ jò wọ́n máa bóṣù ogun wọ́n bá tiẹ̀ gbé ẹyẹ mẹ́rìndínlógún fún ẹ wà dẹ́n ọ̀dọ̀ àgbàgbà ẹlẹ́yẹ wà tẹríba. ibi tẹ̀rọ̀pọ̀rọ̀ tó lọ́pọ̀ lọ́lù sọ́gbà tí mo tan fídíò yẹn ní ìsìn ibi nàìjíríà ló wà ọ̀gá tábìlì ìyàwó bá jẹ́ wọn nàìjíríà kò kàn yín sórí rízì tó gbogbo àwọn tó máa ń kú tó máa ń ṣépè mí kò lè mú mi mo fi ń lówó sí i ni ọlẹ́dẹ mẹ́ta mo lọ nínú ọdún yìí nìkan business class business class kò less than lọ́wọ́ turkish business eh, slack to do her. three thousand eight hundred and something mo tún mo tún another business class fún fún turkey ṣé mo gbowó lọ́wọ́ olóṣèlú ni ẹ̀yin ọ̀lẹ burúkú ẹ̀yin fòbò gba promo bá wa sọ̀rọ̀ pé nǹkan wọn ní nàìjíríà you are not closer to the Aso Rock ó ní wọ́n mú ẹ lọ sí Aso Rock lọ́dọ̀ Tinubu kí Tinubu má sàpamọ́ kó má sàpamọ́ ara ni ara ìlú gan nígbà tí dọ́là sì tó ti di one thousand two hundred nàìjíríà ẹ má sọ pé it's all over the world rate wa nàìjíríà ti high jù kí ló ní dọ́là exchange ní Turkey ó dìpẹ́ lórí country náà kí lédè tí tí tèbí Tinubu gbà tó wọlé ó parọ́ fún wa ní mìíràn náà má jẹ́ kí n padà sórí iṣẹ́ wọn mi ò sáfẹ́ ní bọ́dì tó kó wà nínú aṣíwájú bloggers mi ìsáfù kankan nínú yìí kò ní dá fún gbogbo yín lápapọ̀ ókè wọ́n lé one thousand three hundred ten ní dọ́là ní ìsìn wọ́n ń sọ mc dá mc kìnkìn ní mc help ṣọ́ help ìyá kí lórúkọ ìyá kí ló ń jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó kú ó ròyìn pòun ló lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ló ti wọ́n ní tó bá ń fíńgà yín MC ibi tó ti àtàpàkò ló máa fi ń fíńgà wọ́n girlfriend ẹ̀ tán sọ́nà kí ló dé tí gbogbo wọn forsake kí ló dé tí Sunday Igboho forsake àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn Nollywood. mo tẹ rò bí a PhD ló fẹ́ introduce wa òun sọ̀rọ̀ àwọn ọmọ gáréèjì ẹ bàjọba Tinubu Tinubu gan ti bàjọ ẹgbẹ́ ìgúnlẹ̀ tẹ̀sí di one thousand four hundred gan dọ́là bí mo sọ pé bí global recession ṣe wà salary wọn increase ẹ̀ n tá n gbà lànà ẹ salary sori twenty five thousand wọn ra dọ́là ní one four hundred ó dẹ̀ gbọ́tán ní àpò ráìsì ti di sixty five thousand wa ń gbé mc wa àbí kò fẹ́ dá fún àtẹ̀mísì ni abẹ́ ń ṣe èrè papọ̀ ni yóò pé ó ṣe ìmírí mú tó bá ń jókòó àdàbà tó ń pò gèdè tó lẹ́yẹ ilé ògbọ́ ẹyẹ ẹlẹ́gbọ́ èmi òun wo iṣó ẹ̀ náà kádúpẹ́ láwọn tó ń kọ́ tẹ̀ ẹ́ kiri tí mo fi rí èmi òun wo iṣó ẹ̀ àbí fídíò ẹ̀ sọ pé mo jọ́ ọ̀nà rí tó ń tó ń rí tó ń sọ kò bá etí tèmi mu. kàṣà àbárí kòlò àbárí kòlò kòlò kòlò wèrè wo ni tẹ́ nǹkan gbáwọn èèyàn nínú gúrùpù ọ̀gọ́ta ọ̀gọ́tẹ̀ wo tó tún London èló ló ṣẹ́ one pound ní Nàìjíríà èló ló ṣẹ́ one pound nínú nàìjíríà ìwọ tó lọ opportunity tó ọmọ ẹ̀dẹ́ aṣọ rock tó o lè sọ̀rọ̀ foreign exchange ni ṣèbí bí ẹ Tinubu parọ́ fún wa ní may ó ní kò ní sí black market mọ́ àbí tó wíkọ́ nìyẹn ó ní central bank àwọn ti regulate uh, current currency pé wọ́n máa ra ní báńkì nísìnyí tó bá dé ra ní báńkì kò lè wọ́n wọn ò lè ra dọ́là ní one thousand plus láéláé orí ẹ̀ ò pè é. bó bá rò pé àwọn ọmọ tiẹ̀ wà nílùú òyìnbó ṣé mi lọ́mọ nàìjíríà ni tèmi ń sunkún lórí ọ̀rọ̀ nàìjíríà lójoojúmọ́ tèmi ń jìyà lórí ọ̀rọ̀ nàìjíríà lójoojúmọ́ gbòòwò tiẹ̀ nìyí ni wọ́n gbé mi wá wọ́n dìdí gbé mi wá ni tó búkú Sheraton hotel ní four years ago wàsíù gan ó sọ ó máa ń rojọ́ fẹ́yìn ẹ̀dùn ní pé ẹ̀ òun ò make peace pẹ̀lú mi peace wèrè wo ló make pẹ̀lú mi tí ó bá bá mi sọ̀rọ̀ olóṣèlú ni mi mi ò ní kí fún ó ti máa bá mi sọ pé kí n ṣe fún APC ẹgbẹ́ ẹlẹ́jẹ̀ ẹgbẹ́ oníbànújẹ́ ẹ wọlé ta ìwọlé kó ìpọ̀dún kan wọ́n ti ń ra dọ́là ní one thousand four shame on you ìbí sọ pé kò sí black market mọ́ kí ló dé àwọn tó fẹ́ travel mo láwọn àwọn tí wọ́n ṣe visa fún tó fẹ́ travel náà wọ́n ní láti máa rà ní one thousand six wọ́n ń gbà ní one four wọ́n ń tà fún ní one thousand six èló wọ́n fẹ́ mú dání ẹ̀ ní àwọn èèyàn anára nàìjíríà ẹ sọ gbogbo àwọn ológun ẹ sọ wọn di begibegi lórí social media ó wá ń sọ pé MC o ìyanre ni o àwọn èèyàn lálùbáríkà o ó háwó lójú rẹ ìbá ha okó lójú ẹ that is your headache. ṣé tí ẹ ò dín nígbà tí mo lọ sí Sheraton ẹ tí wọ́n book mi sóòtẹ nígbà tí wọ́n sọ pé kí wọ́n wá yọjú sóṣù ẹ fún sí MC Olúọmọ ṣé tí òde orí live camera kí mo sọ mo ní kó sọ fún MC kó wá bá mi lóòtẹ́ ọ bẹ́ẹ̀ ló ti mọ̀ pé mi ò worship owó who is MC tí màá lọ kí tó pé Wasiu gbé mi wá lọ sí Èkó pé ká lọ sódò ìṣòdì ká lọ kí MC who MC gbogbo orí àwọn poor masses máa fi àjẹ gba ọmọ gbogbo yín lọ́wọ́ kọ̀ọ̀kan bí n bá dé pé ní ìsìn mò ń ṣe twenty twenty k mò ń ṣe thirty thirty k wà láì kò tán ìṣòro wọn kò tán ìṣòro ayé wọn o kò tiẹ̀ sọ fún wọn bó ṣe lọ rí Buhari bó ṣe lọ olórí àmì olórí Tinubu ó ṣe sọ pé kan create employment. àwa wí tán wọ́n gbà wọ́n Chinese wà Sanwó-Olú wọ́n fẹ́ build a car plant bọ́n ṣe ń gbé wọn wá gbogbo rẹ̀ jíìmù nìyẹn wọ́n ṣe ń gba Buhari náà wọ́n ṣe ń gba Jonathan wọ́n lọ káwọn foreigners ọgbọ́n àti kówó jáde car plant mọ́tò wo wa ní Nàìjíríà wa ń build láti ọ̀tẹ̀ tí gbé wọn wá kẹ wọlé tá ìwọlé ẹ má lè ká ṣáájú ṣáwọn Nigerians ò lè build car ni àbórí yìí burú ni ẹ kì í risky táwọn kékèké yẹn tó máa build everything with battery tó mọ́tò yẹn dẹ̀ máa máa move ṣáà láwọn engineer tó lè build the car ni orí gbogbo yín dàrú gbogbo ẹ̀yin APC e yẹn orí yín dàrú ibi wà ní nínú ẹni tó ìgbà tán tí ẹ̀rọ ọmọ mi gan sí mi Koko Zaria mo sọ fún Koko Zaria mi máa tẹ̀sẹ̀ lójú Jésù ò ní jẹ́ kí n gbowó olóṣèlú níjọ́ tí máa gbowó olóṣèlú kí ilẹ̀ lanu kó gbé ni mi owó bànújẹ́ àwọn ọmọ tí wọ́n wọ first class wọ́n ṣátà ẹni pléènì tẹ́ fi ń gbé wọn kiri àwa wí tán wọ́n ní kidnap ní nàìjíríà wọ́n ṣe ní kidnap bọ́ọ̀lù àwọn ọmọlọ́mọ ò ṣe ní kidnap báwọn ṣe fẹ́ jẹun báwọn ni wọ́n ṣe fẹ́ jẹun kí ló ń gbé chinese wá gbogbo news ẹ máa wú jáde nígbà rẹ jonathan náà ẹ bá ti wọlé báyìí ẹni ẹ fẹ́ create car plant lẹ́nu ọmọ káwọn òyìnbó wá wọ́n máa build káàsì káàsì mélòó ní nàìjíríà ti tà fún yẹ̀yìn ọmọ nàìjíríà torí pé nàìjíríà ti ra wọ́n níyì wọ́n máa ń gbàgbé nǹkan ẹ ti ra wọ́n lọ́pọlọ wọ́n máa ń gbàgbé nǹkan wọn ka news jà ni wọ́n máa remember I'm a blogger àwọn man máa ń kà nínú news dáadáa wọ́n tún ṣe congratulations to Lagos Eh, tún ti gbé Chinese wá o wọ́n fẹ́ tún bíjì ká eh, kí ló ṣẹlẹ̀ nígbà tí Buhari ẹ mọ oye owó tẹ fi gbé wọn wá ẹ mọ̀mọ́ ń lo àwọn international bodies láti fi wọn kówó ni in the net that want to be the car plant tábà pẹ́ ìfẹ́ kówó jẹ kí lẹ́tà ìfi lu àwọn ọmọ wa ṣáà aláwọ̀ ọmọ tó rí the mechanical engineer and university to graduate with, with a class ẹni eh, fi góòdì ẹgẹ tẹ fún yín lówó torí àánú yín tẹ ń ṣe mú ni mò ń rò látẹkọọ pé báwo lẹ ṣe fẹ́ survive jẹ́ kí n screenshot account yẹn mẹ́wàá ẹ wá kó gbogbo àwọn nàìjíríà yẹn ẹ wá kó lórí àwọn aráàlú òyìnbó àwa là ń fíìdì wọn àwa là ń fíìdì wọn náà gbígbà tẹ inú yín dùn pé wọ́n kúkú ń fún wọn lówó lórí social media gẹ́gẹ́ ká máa fìyà jẹ wọn èyí rà dáradára ẹ ọmọ yorùbá tèmi tí ọmọ ọdún tí mo ti fún yàn lówó lórí social media as far back two thousand and fifteen owó yẹn ó kọ́ palace fún mi but ọrọ̀ ayé ni vanity upon vanity always vanity ilé ẹyọ kan lèmi ó sùn ilé ẹyọ kan ló sùn kò sí ìtàn máa sin pẹ̀lú ilé Wàsíù ní owó tó ń fi kọ́ ibẹ̀ yẹn five hundred billion dollars ṣé owó orin náà ló ti rí five hundred billion dollars tí newspaper gbé ṣé ibi orin ló ti rí ó kè bàtà wá sọ pé tó nǹkan yẹn o òtẹ́ tó nǹkan yẹn o membership twenty five thousand dollars ìwọ náà pariwo ó ní kílẹ̀ wísà ó ní it's twenty five million dollars. tẹ́wùdù mi fóònù yóò ń dún mo ti ní kó yẹ máa pè ní fóònù yóò lè láòdù tẹ́ ẹ̀ bá ti lè pè mí sórí wọ̀sọ́ọ̀pù kejì mi ń gbé fóònù yìí ìwọ náà pariwo náà that mean wípé olówó mama lówó lọ àwọn olóṣèlú ẹgbẹ́ wọn ló mama ná bẹ́ẹ̀ it's not for the mẹ̀kúnnù ṣé fàṣítì gbàgbé pé ọmọ tálákà lòun ọmọ tó ń ṣerú tó ń sọmọ ọ̀dọ́ kiri ni why people are not considering ṣé me, màtí ìlú òyìnbó dé tí mo ní mo fẹ́ lọ dé sí hòtẹ́ẹ̀lì twenty five thousand dollars ní kíni wọ́n gbówó yẹn sí bẹ́ẹ̀ ni àbí sagoski wọ́n fi kọ́. kí n fi yàn mẹ́wàá lórí jẹ́rìí ṣé flora ló kọ́mẹ́ntì lẹ́ẹ̀kan yẹ̀wò bá mi screenshot èèyàn mẹ́wàá ó yẹ jọ́ mi ewé kò jọ́ mi ewé owó tá à ń fún wọn ò tó nǹkan kan kí fún twenty twenty k kò tó nǹkan kan kò sí in a week máa fowó tọrọ ni sáwà la bí wọn ni tẹ̀dá bùkátà wọn ṣe rò pé tó máa ní tó máa yó dáadáa wọn máa tọrọ owó kiri ni. Wàsíù kọ́ ló ní bẹ̀yẹn sí àwọn olóṣèlú àwọn Tinubu lónìí ẹ rántí bí Tinubu ṣe lè forúkọ lórúkọ ra kí ni hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì yìí ti ń jẹ tó ń dì náà tó lóun kọ́ ló ní Lẹ́kì tógèètì ẹ̀ ń wúwa ìbàjẹ́ èyàn adánilóró ẹ̀mú ọjọ́ làwọn ọmọ ẹ̀ bà wọ́n jẹ́ Nàìjíríà kò gùdù mo gbọ́ láyé àwọn bàbá mi kò gùdù lónìí àwọn ọmọ yìí ò ní hope rárá èdè nǹkan dẹ̀ increase lójoojúmọ́ ẹ sọ̀rọ̀ nípa nípa increment ẹ sọ̀rọ̀ nípa economy ẹ sọ̀rọ̀ nípa economy ẹ̀yin aṣèrè tó pé gbogbo yóò ní jèrè ọmọ tó ti nu yín jáde bẹ́ẹ̀ ṣe ń dà àwọn èèyàn mi láàmú ọlọ́run á dà àwọn ọmọ yín láàmú wọn ni wọ́n á sì ṣe nílùú tó bá wà. ṣé mo lẹ́bí nàìjíríà ni oriental Wàsíù ẹ eh, eh, Tinubu ló ní Oriental ló ní ètò eh, gate tó ń dènà yìí ó ló ní ibi tí Wàsíù wà yẹn ẹ wá wò ẹ wá kọ́ bẹ̀ ẹ ti ẹ ronú middle class tó ń teach tó fẹ́ relax pẹ̀lú ìyàwó ẹ̀ ó wá ní twenty five thousand dollars láti sùn bẹ̀ ah! gbogbo yín dẹ̀ ń pàtẹ́wọ́ ah, tọmọtọmọ mi tẹbí tará mi àní fi ènìyàn mi náà ṣọ́ra torí ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹnu kálukú lẹ́gbẹ̀ẹ́ èèyàn àdánilóró ojoojúmọ́ lẹ́ ń kówó nàìjíríà jáde ojoojúmọ́ lẹ́ ń kówó nàìjíríà yẹ̀rọ pé ìbínú ọlọ́run kò ní sẹ́ sórí yín ni ẹ ju máyé kẹ má kù mọ́ oríwo orí oní wàásù ṣe fún nàìjíríà the only public place tó máa ṣí òun náà ló tẹ̀yìn yẹn tó pé twenty five thousand dollars tó help àwọn olórin ẹgbẹ́ yìí ni ìjọ́ ọ̀lẹ́gbẹ́ pé pàṣẹ máa kọrin lẹ́kọ̀ọ́ mọ́ jọ́ọ̀ lẹ́rí lárí lórí Facebook kò wọ́n pípé nǹkan ni ó wá sọ gbogbo wọn òkè òkun gbogbo wọn ti lọ ń wá tọrọkọ́bọ̀ tí wọ́n ń jẹ ní ìsìn omolé ayé ó wà ó wá ń jọ̀wọ́ olúwọ́ olóòórùn ẹlẹ́nu pẹ́tẹpẹ́tẹ tó ń pè ní Yínká TNT wá ní ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ wọn láì dáa ogun ọ̀run máa fìyà jẹ wọn á dàbí tó bá yẹ kán ṣe kán ṣe ṣe lógun níjọ fìyà jẹ yín méjèèjì àti gbogbo yín bí wàá sí wà lórí Facebook kò mí sí live chat ìjọ́ ló ṣe give away rẹ̀ ìjọ́ lẹ́mí sí give away àti gbogbo ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tí gbogbo yín inú gbogbo yín ń dùn ah, exchange rate sì ti háyì o tẹ̀ sáré ń rọ́ọ̀ṣì owó sílé you are not considerate ó jẹ́ ká jọ kẹ́nu pọ̀ Nigeria government ó lè lo exchange rate wọ́n lè lo exchange rate dollar one thousand four kátó wá ní euro pounds. tó tẹ̀ tán wá tó gbogbo àwọn tó fẹ́ wá sílùú òyìnbó wọ́n tó ń gbá wọn irú ìjọba rádaràda wò lélẹ̀ if you don't want them Tinubu ẹ sọ fẹ́ bá sì kó máa fún wọn ní fíìsà ẹnikẹ́ni kan jáde fún yín kẹ́lẹ́ ayé ìná owó ìdáadáa ìyẹn aládàáni kan jọ pọ́n oore wo ni Wàsíù Àyìndé ṣe Nàìjíríà oore wo ló ṣe fáwọn èèyàn ṣọ́sibítù ló bó ṣe ló lówó tó ni àbí clinic ló àbí títì ló lóun tún ṣe ó gàgà wá fi owó olóṣèlú kó tẹ́lẹ̀ ó tún ní twenty five thousand dollar. ṣé ẹ mọ iye tó jẹ́ that's twenty five million láti sùn sí iye ọ̀dọ̀ ẹ̀yìn wàhálà wa nàìjíríà kó tiẹ̀ fowó yẹn lọ fi tún ayé gbogbo àwọn obìnrin tó bá sùn tó bá yé wọn jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ lọ fi tún àwọn olóńbẹ̀rù wọn àwọn olóńbẹ̀rù wọn àwọn olóńbẹ̀rù wọn I live you know where my house address is in Turkey two months mo máa lò ń bẹ̀ ẹ̀yà wèrè ni. tó bá tẹ̀ sọ pé ẹni ah, o ó ṣoore lójú ẹ o ní láti sọ pé olórí àwọn olórí burúkú ẹ̀dá kan ló ń bu ó yá wèrè ni ṣé bẹ́ẹ̀ náà ló kó ẹ̀dùn tó ni Yínká TNT ṣé bẹ́ẹ̀ náà ló kó Wàsíù dùn tó ni nǹkan àlejò. èyí tẹ́ ẹ wí lè o èmi máa ma ju bọ́ọ̀mù tẹ́ máa ma ṣe rìsáàtì ẹ̀ tó bá jọmọ gidi kan ni tó lóò kàwé lóòótọ́ tó ń dókòó fún nọ́sìn fún ẹ ẹkọ́nọ́mì ló yẹ kó bá wọn sọ bó ṣe ní tiwọn yìí ẹkọ́nọ́mì ló yẹ kó bá wọn sọ yìí ló ṣe ń lu wọn fáwọn proud tí jí gan dúpẹ́ bá ṣe nǹkan kó ṣe nǹkan kan fún who the hell you think you are ta ni mélòó lè ra ẹ ta ló lóògùn tó ń ṣoògùn fún ẹ mo fẹ́ mọ̀. Hmm. mo kàn tiẹ̀ jókòó bí mo ṣe ń ṣiṣẹ́ látẹ̀kan látànà ni mo kàn ń wòye pé ah, ṣé àwọn ìdílé kan ò ní máa mu mílíkì alágolo báyìí báwọn ṣe fẹ́ gẹ̀rẹ́ wọ́n dẹ̀ ń gba twenty five thousand naira wèrè ẹ o sọ̀rọ̀ nípa yẹn o sọ̀rọ̀ nípa mc o tó wá ń ṣe pépè yìí kìíní sí mc is so deadly it's an evil man to the core apààyàn ní gbogbo gúrùpù wọn yìí Eh, ọmọ wo ló wà ń bẹ̀ yẹn kó máa bá mi screenshot ẹ̀ náà Dámilọ́lá Adébíyì ó wà lára ìpàn bá mi screenshot àwọn tó ń send account number ọ̀tá ifá káǹtì ilẹ̀ kẹgbà twenty k I don't care èmi ò lọ́tà mi ì ní ọ̀tá ẹgbà Flora wà ń bẹ̀ náà mo ní kẹ́ bá mi screenshot account èèyàn mẹ́wàá àṣìṣe àfẹ̀mí ilẹ̀ ọ̀kan last week kíkìtẹ̀ fún one two hundred thousand twenty thousand yẹn gẹ́gẹ́ bí wọ́n máa fi wọ́n mọ́tò débi tí wọ́n ti gbà wẹ́tà ìtẹ̀ fi láàánú náà. Tinubu wọlé kó ìpùsù mẹ́fà gbogbo Nàìjíríà dé dàrú pátápátá epo léwu everything léwó ṣé ẹ fẹ́ pa wọn ẹ lọ pa wọn kẹ́ ẹ dín wọn jẹ ẹ lọ pa wọn. gbogbo wọn ò rówó skul ọmọ san mọ́ wọ́n ń tọrọ owó skul ọmọ kiri lílù tó sọ pé òun lajú gbogbo yín wá ra private jet ten four kiri kò ní dá fún gbogbo yín lápapọ̀ àtọkùnrin àtobìnrin àwọn ọmọ yín máa dààmú yín ẹ ní jẹun wọn lágbára Èdùmàrè ẹ̀yin olórí burúkú àwọn olóyè kó máa gbéṣẹ́ pé bí ṣe bí ṣe àwọn adánilóró tó pera àwọn politician ẹ̀yin olóṣì ọmọ ẹ̀dẹ̀ ń bù gàdọ́ láṣì ọmọ ẹ̀ ń bù gàdọ́ láṣì ọmọ ẹ̀ ra lé fún lẹ́jẹ̀ náà ní lẹ́kí ẹ yá wèrè ni ẹ rò pé ẹ rò pé ẹ rò pé mi lè jọ yìí ṣá tí wọ́n fẹ́ jọ yẹn mo ní four years ago láyé Buhari ni wọ́n gbé mi lọ sí special invitation ni tí mi ò béèrè fún mo dẹ̀ bá wà sí ọjà àwọn ọmọ ewé ni mọ́mì ọ̀tá yín mà ní ẹ má lọ mo ní rọ ikú ń pẹ̀tà jẹ́ wọn ètò kọ́kọ́ sẹ́yìn àkáǹtẹ̀ nọ́sírì ìdúnàwó lówó ńlẹ̀ ẹ̀yin empowerment ẹ e make sure ẹ screenshot yìí kì í ṣe tọ̀dọ̀ o mo fi fún yín lówó ní last week o ìgbà tó bá wá ẹ mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ wá sínú inbox mi lórí Facebook mo ń block yín ni wọ́n á tọrọ owó lọ́wọ́ mi lórí nínú inbox má wàá kí mi nínú impulse pé hello my I love your work mi ò ń ṣe ìkòkò tó ń gbé pamọ́ if you cannot roll here don't come to my ẹ rí pé messenger mi mò ń block yín ni pínpínpínpínpínpín you don't beg for money here in my inbox I'm not a private person I'm a public person. forward the aid send Fidelity Bank. Glasses. Kí ló dé gan-an? kí ló dé ganan tẹ̀ ní wọn lára bó bá máa ra kerosene tó fi ń dáná ẹ̀múyé tó ń rà ní. ẹ sáfẹsọ gbogbo nàìjíríà wọn lè fẹ́ ran jẹun mọ́ olórí burúkú Tinubu olùṣe olórí bí àkólá igi ó dẹ̀ yí mọ́yé tó ń ṣẹ́ dọ́là sí but ó pè ẹ̀yin láti kówó wa jáde náà ẹ̀yin àtàwọn ọba kò ní yẹ yín ibi bẹ́ẹ̀ rò kú ṣáá. Eh, Falana Bamidele wọ́n ti sẹ́ndì kìíní ẹ̀ má confuse wọn bẹ́ẹ̀ yẹn Falana Bamidele UBA ẹ̀ eh, Dayo Ogundaini Clark Zenith Bank Afiesta Access Bank so tó bá ti pé mẹ́wàá kẹ́ stop ẹ̀gẹ́ nǹkan ayé tó wà níbà one two three èrè ìlú ni mò ń jẹ tí mò ń fún wọn lówó lọ́sẹ̀ẹ̀sẹ̀ èrè ìlú ni mò ń jẹ because oúnjẹ ẹyọ kan ni mò ń jẹ lójúmọ́ ẹ̀jẹ̀ ló dẹ̀ ń ràn lára àwọn pípì yìí ẹ̀jẹ̀ ló ń rò lára wọn ẹ wá kó wọn lẹ́rú ẹ sọ wọn di ẹrú sọdà tó bá rí yín kó lè máa gba báàgì yín kọ́ dirú mc kó máa dọ̀bálẹ̀ kọ́ mọ phd máa dọ̀bálẹ̀ fún. àjẹ́ sọ pé ayé buhari gò burú tó yìí nà ayé buhari ò burú tó yìí àti ẹsẹ̀ kan bodò. yẹn fọwọ́ délé náà so ètò wà ní one two three four five six mẹ́fà ẹ ti sẹ́ni six báyìí o bá mi transfer ò bá báwo ni bá mi kú mi mọ̀ pé ó ti sanwó yẹn sí bank account mo dẹ̀ ni pé kí n wá gbà ń cash tẹ́lẹ̀ mi but mo ti gbàgbé pé ní kí n wá gbà that's good ẹ ọmọ tó ṣẹlẹ̀ bá mi fún wọn ní twenty twenty thousand tó bá ti kórìí mẹ́wàá kò stop ẹ̀ mo lè ṣe mistake tó bá ti pé ten kò stop ẹ̀. báwo ni bá mi kú o ti forward àwọn kò sọ́jú mi. mi mọ̀ pé ó ti sanwó yẹn sí bank account mo dẹ̀ ní pé kí n wá gbà ń cash tẹ́lẹ̀ mi but mo ti gbàgbé pé ní kí n wá gbà that's good ẹ ọmọ tó ṣẹlẹ̀ bá mi fún wọn ní twenty twenty thousand tó bá ti kórìí mẹ́wàá kò stop ẹ̀ mo lè ṣe mistake tó bá ti pé ten kò stop ẹ̀. so mélòó mo ti send the same nísìn Falana Dayogun Clark afiesta Elizabeth Joshua ọmọkùnrin ṣẹ̀ṣẹ̀ tó ń wọlé ṣẹ́yìn ká tiẹ̀ máa ń ṣe give away fún yín o gbọ́dọ̀ ṣe give away o ah, o ti gbowó olóṣèlú ti chop up náà irú yín dẹ̀ máa ń láwọn ni so nurudeen kìíní kan mo ti jẹun forward tọ̀dọ̀ ẹ̀ náà ó di mẹ́fà so mẹ́rin tó kù ẹ̀yin empowerment tó bá tẹ́ bá lọ́kì stop sending now six to one bí òbí eh, náà dẹ̀ ti kọ ẹyọkan síbẹ̀ so ẹ̀yin empowerment tẹ́ bá wọ̀ online ẹ sẹ́ndì orúkọ yín mẹ́rin. báwọn yẹn bá fẹ́ travel ní ìsìn gan sẹ́mi exchange rate iye tó ń ta tíkẹ́ẹ̀tì ni ẹ̀yin ìjọba níní lára ẹ̀yin ọba tẹ́ ẹ̀ láàánú ìjọba tẹ́ ẹ̀ láàánú ẹ̀yin ralé fáwọn ọmọ yín lamẹ́ríkà ẹ̀yin ralé one million dollars gbogbo ẹ̀ ìlú dẹ̀ ń bàjẹ́ lójoojúmọ́ wọ́wọ́ ìwọ ilẹ̀ yínká TNT àṣàrí boko àbíkí ló ń pè rẹ̀ wọn ni ẹ̀ òun sọ̀rọ̀ MC whom MC help. ènìyàn mímọ́ radarada kan ṣe nǹkan orí ìmọ̀ kó tún ti mú ṣe aṣẹ́wó mọ́ ìsọkúsọ tó ń sọ mi kọ́ òpó ìsọ lásán ni wá fún mi o ní monetization mi náà ní monetization mo ti ẹ̀gbọ́n tó sọ pé ẹni tó bá wá fún ẹ ó máa gbé péjì wọn lọ jọ wá gbé péjì mi lọ nígbà tó ti mọ àwọn tọ́ọ̀gì ní ìsìn ìwọ náà ti ń sọ̀rọ̀ ìwọ tó lo plus two three four yẹn orúkọ ìwà save me i'm going to block you now white orúkọ tí òkè wá save lẹ́yìn ní gbogbo ìgbà ọ̀ṣẹ́fowó kan talento sende why are you live eh, here using different number ó dà pé dami lọ́la lónìí ọ̀ṣẹ́fowókùn sí lára wa mọ́ why you sending tí o ti rí nǹkan kan tí mo máa ń sọ ní fi gold tí mi ò ṣe kí n sọ pé kẹ́yìn empowerment kẹ fún mi lórúkọ nìyẹn because mo rántí fọ́tò yìí pé dami ló ń lò but dami àwọn orúkọ ẹ ti wà so why new number again omi ò ṣe ń kí n gbé fún yín tí mo máa ń yà fúnra mi nífi gold ọ̀ṣẹ́ fọwọ́ kàn sí láàrin wa mọ́ wáyé tí ọmọ reason ti ní ìsìn ìwọ ni president àwọn ẹ ọmọ reason ti mo sọ pé kẹ má máa àwọn tó bá fẹ́ fún lówó because ẹ máa ń ṣojú ṣáájú gan níwọ̀ àwọn tí kò ṣiṣẹ́ tó bá ń kọ́mẹ́ǹtì lọ́dọ̀ wa anybody lè mí fún lówó bí ò ṣe nítorí pé kán lè fẹ́ràn mi. ẹ má sẹ́ndì kankan mọ́ ó ti pé torí ìkan náà ní nífìnà tún sí àwọn kan ló tún sẹ́ndì sí i. because tá a bá ní pé kẹ́yìn empowerment ṣe gbogbo àwọn orúkọ àwọn tí ó comment àwọn míì tó ti lọ ẹ máa send ẹ mí wọn àwọn ọmọ tí kò mí pẹ́ ẹni tó mo dẹ̀ máa sọ wípé kò mí ìnẹ́ni tó ń comment ẹni tó bá lọ́kẹ́ ó gbà nìyẹn ẹ sábọ́dọ̀ lọ́tà bú mi kí n lògùn ẹni ebi òun ṣoore kí n táyé èèyàn dáhùn pé wá join mi o kó kọ́ mi join mi báwo nígbà mo níṣẹ́ mi lọ́wọ́ over ten hours mo ti wà níbi mo ti ń ṣiṣẹ́ ní ìsìn because mo mo mo mọ̀ jáde ní ìrọ̀lẹ́ ní sódà tó máa dé lọ post ẹ̀ kí n tó sùn. ẹ máa ṣe arúmọjẹ ọ̀rẹ́ fún mi o ẹ jọ o lọ́wọ́ tí mo wà yìí mò ń ṣoore fẹ́ ní bọ̀dẹ̀ náà kì í ṣe pé ọ̀rọ̀ ìpàámẹ́ǹtì mọ̀ ẹ̀yin nìkan kọ́ mọ̀ máa fún ní wíwọ́n kan gbogbo ìgbà náà ti ń tọ́jú yín láti di ọba wọn yìí ẹ jẹ́ ká lè lòmínà jẹ́ yẹ káwọn ẹlòmíì náà jẹ́ náà. because at the end of the day kò sí iye téèyàn lè fi hàn fáwọn èèyàn ní nàìjíríà pẹ̀lú exchange rate tó wà nílẹ̀ ẹ̀yìn ẹ̀yìn táyé yín burú dọ́làsì dọ́làsì láti five hundred èló ni buhari ṣe kó tó kúrò nbẹ five hundred one thousand four ẹ̀yìn aninilára kò sí báwọn ọmọ yín ṣe lè kàwé ogun ọ̀run á dìde sí wọn àníwọ̀n lára ilé agbára mọ́ ìwọ bànújẹ́ lẹ́mọ̀ gbọ́ lórí ẹ dá padà fẹ́mi náà àdàbí tèmi bá níyàn lára àbẹ́ ń bílíìmù táwọn ọ̀tá ń sọ ọ̀tá mélòó ló ń fún wọn lórí lórí social media bí mo ṣe máa ń yan á mílíọ̀n tí gbogbo ẹ̀ orí yín ti dàrú orí òtítọ́ mi ló ń jẹ́ kí n lówó lọ ẹ̀mí ò ń parọ́ nù ẹ lọ wo ṣó tó ṣe yẹn mi like my place. ṣoṣo ẹ lọ wo tó ṣe yẹn bó ṣe ń ṣépè ó ti wá dọmọ ọ̀tá òun náà ti dọmọ mọ́tò ti di ráàsì àwọn olórí burúkú kan àwọn wo burúkú lẹ́nu ẹ̀yìn ká sójọpọ̀ love MC gbogbo yẹn wọ́dọ̀ love MC torí pé o gbóbò lọ fún wọn lẹ́kọ̀ọ́ anybody lè gbèbò lọ fún ẹ ẹ̀yẹ má lọ gbóbò àtàǹpàkò ní o wọ́n ti ń lògo ní o tẹ bá lọ gbóbò fún wọn tẹ ẹ bá rógbò lò mọ́ ni mo sọ fún ta ló ń bẹ̀rù gbogbo wọn kò ní yẹ wọn lápapọ̀ olùṣèwàsíù tó ń balẹ̀ ayé jẹ́ Auto Bola láṣejù ni torí ẹnu ẹ̀ gbọ́rọ̀ gẹ́ẹ̀ kan tó ṣẹnu ẹnu pẹ́tẹpẹ́tẹ yẹn torí kò yẹ kó dá sí fúrákàsà rárá kò yẹ ká sọ́tò bá lórí nìkan ni Auto Bola pariwo síta ni èèyàn mélòó ló dún àwọn àwọn jẹ́mílá ẹ mọ̀ gbèsè ayé wọn bó ṣe rí nìsín Auto Bola pariwo síta ni but nígbà kó ti gbé ẹnu ẹ gbọ̀ngbọ̀ngbọ̀n yẹn gbogbo èèyàn ní ìṣe terrorist yàn yẹn tẹ kò lè ṣe jẹ́kẹ́ everybody kò kókó lísìn sí bọ́tà mọ̀ kó òótọ́ ló ń sọ òótọ́ ló ń sọ lọ́dọ̀ àwọn bá yín sùn lẹ́ẹ̀kan wọ́n ti lo gbogbo ògo yín àwọn rádaràda òun náà ni àwọn ọmọ wọn ìjọ òun lẹgbẹ́ pọ́mọ yàwó ọmọ wàsíù ṣe yàwó rí ìjọ òun lẹgbẹ́ pọ́mọ yàwó wọn wàsíù ó kọ́ lérí kò rálé fáwọn ẹ̀gán nílùú òyìnbó ibi tó ṣògùn owó ẹ̀ tó dájú dé ìjọ òun lẹgbẹ́ pọ́mọ aláàfin làmídí adéyẹmí ṣe kò gbọ́ àwọn gbogbo àwọn gbogbo àwọn tó popular yẹn gbogbo wọn ló wà ní house kò sọmọ ọmọ ẹ̀ kankan àtẹ̀tẹ̀ lòun lọ́ọ̀yà téèyàn bá ti ń jẹ̀wò ẹ̀kan mo ti jẹ́ mo ayamasi abikilẹ̀ ń pè ó ní mo ọ́dà tí wọ́n bá mi gbé wá pẹ̀lú ráyè sí ó tún dọ̀là ẹ̀kan mo ń jẹun lójúmọ́ mélòó la fẹ́ jẹ́ nínú oúnjẹ táàmì kílẹ̀ máa ó dẹ̀ sọ gbogbo àwọn onífújì yẹn àgbórú àgbórúkọ ọmọ nàìjíríà ìjọ ìlẹ̀ pé pẹ́pàṣùmá bí nollywood bá ń ṣe bẹ́ẹ̀dì wàásù ni ó lọ bẹ̀ báwọn bọ́ìsì yẹn tó máa fún wọn táwọn olóṣèlú bá fún wọn olóṣèlú wàásù àlọ́gbà lọ́wọ́ wọn ìyẹn olùṣe wà dáradára pátá ni wọ́n bí ń lé olówó ni àti kó dá ẹ mọ̀ bí yá àṣírí kéèyàn má lówó lọ́wọ́ ìyẹn olùṣe wọ́n rán wọn rìn wípé Tinubu tẹ́mi gan fojú Tinubu rí díẹ̀ ló máa kó tẹ́ ẹ̀ bá jẹ́ kí tẹ́ ẹ̀ bá bá Tinubu sọ̀rọ̀ kó lọ rectify foreign exchange kó lọ tó o by December ní ìsìn wọn sọ pé tó one dollar máa wọ two thousand. Hmm. Oh yes, you are welcome. You do. You be treated We'll be giving the first class hey. We have great, beautiful machines and uh, machines that, that can deal with issue. That means you're going to host me. Oh, yes. We'll host you here. Uh, even though what we run here is not per se to the general public purpose, we do membership um, only. Okay. Strictly membership. membership. We're not doing that. No, it's too big to before. Oh. I have various machines. I have mammogram machine. I have everything. Do you have people that run for you like um, specialists? I have specialists that I know. I brought a lot of specialists from outside the country, mm -hmm. from London. So how expensive is your MRI? What we do here, don't forget I said they run only private. Right. Oh, membership. it's part of mem membership. Membership, where you are a member. Ah. So we have a prices that range from 25 million to 30 million, 40 million annually. Hmm. Free food, free accommodation, free equipment, free everything. Oh. It's pretty

And I have my I have my makeup studio and um, salon. Yes.